abẹ̀ nínú títóbi àti àánú rẹ̀ tó ṣe àánú wa èròǹgbà wa kọjú ìjọpọjọ bá tiẹ̀ mú nípa wá ṣe kò ń jẹ àánú rẹ̀ ibi tí àdúrà wa gbà yìí lónìí ọlọ́run tó bá ṣe ìwọ̀n tá a kàn nínú dáadáa ọlọ́run tó fi lè wà lọ́wọ́ ṣá lónìí a bínú ìbéèrè àti ìdáhùn ọ̀la ṣe. torí ààyè tí ẹ pọ̀ níbi pé láti ẹ̀rá àyẹ̀wò tíra kankan níbi eré dáadáa tí kọ́lọ̀ kò sàánú àkókò àsìkò ní àná ṣùgbọ́n nítorí kí wọ́n ní kò ní dáhùn gba ọ̀sùn má rí eléyìí láti pa ọmọ lára ìyẹn bó ṣe pẹ̀lú ìbéèrè àti ìdáhùn. Ìyẹn tó bá ní ìbéèrè, ìbéèrè tó so mẹ́sìn ìṣe ìbéèrè mathematics àti biology. Wọ́n béèrè ìta bá máa bẹ àdá ní ìta bá máa lọ síwájú. Lọ sáré tó ń béèrè. Náà, ọ̀yà àti ìbéèrè وعليكم السلام فصل اوكي ضافه àti wọn lò lórí kẹ́kọ̀ọ́ ló ń parí bẹ́ẹ̀.

ṣùgbọ́n lẹ́yìn tó mọ̀ ọlọ́run ọba ló mọ̀ wọn náà rí pé ìjọ àyàn àyàn ní ṣe tí yẹn bá ti wà tó wá ti wà nírìn àjò. náà tó bá wá rí àwọn kan wá ń bẹ tọrọ wọn fẹ́ ṣe bá káwọn kí wọn lọ níbi tí wọn lọ làwọn máa kẹ́kọ̀ọ́ bí àwọn tí wọn lọ kẹ́kọ̀ọ́ lókèèrè báwọn nínú àwọn ìyàwó abẹnta woods àwọn ìbẹ musa àwọn ìmísọ àwọn ìbẹ ndìbẹ àwọn ìbẹ nkọtọ àwọn ìbẹ ńlú eléyìí tí ó hàn dáadáa nínú ọ̀rọ̀ àwọn àti àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n ń gbé ìgbẹ́ yìí ṣàgbọ́n méjì tó níbẹ̀ yẹn wọ́n ń gbé bẹ̀ tí wọ́n bá padà wọn wọ́n tún gbé ìlú náà tó yẹ ń wọ́n mà kí wọn pé láàyè náà ṣé tí ìkẹ́kẹ́ bá wá ṣẹlẹ̀ tó gbé wọn wá sílùú wọn láti ibi tí wọ́n ń so bí ọmọ ní skul ní àìgbòmí àwọn skul àwọn skul tí ó sáà ṣe ẹ̀dẹ̀ yìí ló wà ọgá rẹ̀ tó wá bẹ ó lọ́mọ ní pólì ẹ̀dẹ̀ ọwá ní lọ́ba ń yìí lọ́ba ń ní nǹkan báyìí ìlú wọn ẹni dáadáa ó àwọn ẹ̀dẹ̀ nínú ọmọ mi kan wà ń pólì lọ fún wẹ̀ sára ìrìn tiẹ̀ ẹnìyẹn wá wá fẹ́ jẹ nítorí kí wọ́n á ràn wá sí ẹ̀jẹ̀ tí ó lè kí kọ́ sílò àbí ò lè kí wọ́n fẹ́ ń tọ́jọ́ kẹ́sìtò obìnrin rẹ̀ ó lè kí torí pé kò wá lébà ó tíráfù wá sí ìlú yìí ló lè tíráfù wá mo rò pé ẹjọ́ mo sọ ó tíráfù wá síbi tó jẹ́ ìlú ẹ̀ ló dẹ̀ ṣe kí ni o ìtàkùn inú jẹ wá máa bí ọdún pé ṣé ń gbà kan wá kó ọwá kọ́kọ́ gbalé wá ọwá wálé wọn wọn wá pé ìlú aláwọ ẹmí ò lè máa dúró nínú lógáàmù jẹ pé àwọn aláṣẹ aláṣẹ kan kàkà lẹ́wọ̀n fún wa ìlú ọmọ gbalé wá kò ní kíkọ sùn mọ́ bá wọn. mo rò pé kíní ẹ̀yí bá wọn ṣùgbọ́n ọjà kan wá lé bó wà náà tó kírun tán ó wà pẹ̀lú sálámù fún wọn ọ̀wà ọ̀rọ̀ àdìbẹ̀rẹ̀ mo rí mo ti dáhùn bẹ́ẹ̀ tẹ́wẹ̀rẹ̀ ilé wa àbáṣe bí ọ̀bá sí èmi náà rí nǹkan tí ń bi ilé mẹ́sáàjì máa lọ sí pẹ́yàwó máa ń lọ sáà nínú ọkàn àwọn obìnrin tó wá níbẹ̀ kápọ̀ wá kápọ̀ ránṣẹ́

nínú mọ́sára gbogbo gbó pọn láwọn afáfá òun ni ọjọ́ fífa ti pẹ́ ní ọ̀rọ̀ ó náà ní wípé ẹjẹ́ ń yọ àwọn gbèsè ìyá àti kàkọ́ mọ́ tí a bá ké fátíà a ní ìlú fẹ́ni tó bá mú fátíà yẹn ló mú ọ̀ranyàn tí a kì í kí sókè sáàjọ mi ìbà irun táyì bá kí sókè ọ̀ranyàn dúró kódà tí bá ń ké lọ́wọ́ tí màmá rẹ̀ bá rúkú kó sáré ké tán kó lè rúkú tè kó mọ̀ filẹ̀ o kó sáré ké tán. náà níbi irun tá a wá ń kí sókè bí irun àṣùbà bí méjì àkọ́kọ́ ìṣà bí méjì àkọ́kọ́ mọ́gíríbì sáàjọ mi ìbà ṣé ọ̀ràn àyàn níkẹ́ni tó wà lẹ́yìn ìmáàmù náà ó kì ìyẹn wá ní ẹ̀sìn lápò àwọn ìbẹ̀rẹ̀ lẹ́nu àwọn àfọ́ òtún kù ọ̀rọ̀ wa pọ̀ tún lọ gbà mí wá kò tí gbà wá kó ṣe ń tẹ̀lé mi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àṣọyìn àtàwọn onímọ̀ torípa níbi wa Muhammad sallallahu alaihi wasallam tó pé kò sí ìrun fún ẹni tí kò bá kà á àti nítorí àwọn ẹ̀rí mi ìtọ́pọ̀ àwọn àbá sọ pé kò ní kí o nítorí pé kéwùtì ìmáàmù ń ké sí òkè yẹn nítorí káwọn tó wà lẹ́yìn rẹ̀ tẹ̀sí bọ̀ ẹ máa tẹ́tù sí kẹ́sì gbẹ́rù yín láti ibi tí wàhálà ti ṣẹlẹ̀. a máa rí àwọn kan náà àbẹ́ ti dán sọ pé ẹ̀wọ̀n ọjà kẹ́kọ̀ọ́ ayọ̀ bá ti àlẹ̀. nítorí hadith tó wá bá náà sọ pé làálàá kò ní dákọ̀rọ̀ ọmọ náà kọ́lífà ìmọ̀ tí ò pé ń ka kùránì ní ẹ̀yìn máa mú un. látàfà ayò ẹ má ṣe bẹ́ẹ̀ o ìlànà ìfàdí àìfàdí sẹ́ńtẹ́ wàhálà ti dé wa. àwọn àbá mi sọ pé ara o ìyẹn náà fáwọn àgbà kan ni pé ìyẹn náà á lè padà dákẹ́ mbẹ̀ nítorí pé ní máa ní mi dùn ẹni tẹ ní àbúrò àwọn mi sọ pé kì í rà tí bá rà lọ sọ kì í jẹ́ Rasulullah sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀. lẹ́yìn ìgbà yẹn àwọn èèyàn papọ̀ á ní sókè ìlú ìtàlù ṣẹlẹ́rì tó wà àpẹẹlẹ ṣe tọ́ka tẹ̀lé sí balẹ̀ sí. ni wípé tí èèyàn bá tí ìmáàmù bá ń kírun sókè tí èèyàn jẹ́ ìgbọ́n tí ń kà tí ń gbọ́ tó sì tẹ́tí sí kò ní ìdìbò máa kílèd ìdí ni wípé tó bá ti lé ń tẹ́tí sí tó ń bá ìmáàmù lọ ìdájọ́ ẹni tí ń kà lòun sálàyé mi ti ìdájọ́ àlùkọ́rì wàlùmùsítẹ́rì ìkàkàrà sálàyé kìí ṣe wà sáàmì wàlùmùsítẹ́rì ìkàkàrà tí wọ́n bá ń kọrin náà tó ń tẹ́tí sí ìkàkàrà ìdájọ́ wà láti mo rò bá lára rẹ̀ jẹ́ lópin ìgbà tó bá ti jẹ́ wípé àlùmùsùlùmí kàlùkọ́ rẹ̀ kò sí wàhálà tí ò máa máa dá a máa tó wá jẹ́ pé yẹ sẹ́mì ń gbọ́ ẹ lè rí pé ẹ̀rí yẹn wà náà pọ̀ bàbá ọlá musa rabbana innaka àtẹ́tà fir'auna wa mala'ahu zinatan wa amwalan fil hayati dunya rabbana liyudillu an sabili rabbana qum ala

àwọn afọ àmọ́ láti bẹ̀ yí pé ẹlẹ́dì yẹ sẹ́mi yìí lọ́pọ̀ rẹ̀ ìdájọ́ rẹ̀ ìdájọ́ fún tó bá yẹ pé ohun tó bá ti ń bọ̀ ó ti ní ìdájọ́ pọ́kà kò ní ìdíkọ́ kà ní ọ̀rọ̀ yára tí wọ́n sọ yẹn yìí sèyí tá à ń bẹ̀rẹ̀ níbi ilé ṣé tí ọba kà yóò ní ìgbà ti wó ìrìnjì tí wọ́n bá kí sókè ni o ìrìn tí wọ́n bá kí sí òkè ni o bẹ̀rẹ̀ tó bá wà wọ́n òun fẹ́ jáde kó níbi ìfìlà kó bá tà ní ìfòsíwájú mo rò bọ́lá yìí kó bá wọn tẹ́lẹ̀ wọn bá ihe sí ìyẹn àwọn kà ó ìyẹn wá ní àwọn apá àtúntò ní kó kà ní ìfìlà àwọn máa kà fún sàkàtà àti ìmọ̀ tó túmọ̀ sí pé ó tẹ́tí sí ìmọ̀ náà bọ̀ tí bá ti ń dákẹ́ náà màkàtẹ̀ tí wọ́n bọ̀túnmọ̀ àwọn ọ̀bá tí ìdájí kò gbọ̀rọ̀ ká torí kò gbọ̀rọ̀ ká fáájì àṣáájú yìí sẹ́wọ̀n tó mọ́ṣúkú lára rẹ̀ tó wá lọ yá máa ń lọ ṣe rẹ̀ ti tẹ̀ ike tí wọ́n bá ṣe wàhálà lọ́wọ́ ní tó dákẹ́ tó ta kà lẹ́yìn dị tó ló fi dá ìwé padà ìkànnì yẹn bùkátà sí ṣùgbọ́n àwọn kan sọ wípé tí máa bá ti ń kà tí ń dákẹ́ pọ̀ náà màkà náà ní ọba ti ní tọ́wá ọba ti ní ní ní tó ti ń sùn náà àbá àti sọ wípé. eléyìí tó tààrọ jáfa ẹni bí onígbẹ́ láàrin àyè àfẹ́ ndị ń kírun lẹ́yìn ìbá tí mọ́ṣáláṣí wa kó lè gbé pọ̀ bọ́ọ̀n tí máa mọ̀ ń ká ọ̀rọ̀ àyè ní kò wá kàǹtì mo rò pé àlàyé mi ń gbọ́ òun náà ti ń tẹ̀ ọlọ́run jù iná pé ó fara tẹ̀tẹ̀ mo The person is praying behind an imam. But one has one has finished his or her tashahud before the imam. What, what would such person do in case of moving his finger Is he going to stop moving his finger? And where exactly will such person be looking at? Jazakumullah khair. It's a nice question. ṣùgbọ́n mo wọ́n pẹ́ tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ Yorùbá torí Yorùbá lè bí ìdá. Náà tí a bá ń ṣe tàṣáhùdù lọ́wọ́ lára àwọn àṣìṣe táwọn èèyàn ló ṣe tàṣáhùdù ọ̀ parí síbi àtáyà tí èèyàn bá ṣe àtáyà tán àwọn nǹkan kan bẹ tí ẹ̀sìn tó kọ́ wa pa àgbọ̀n ṣe nínú rẹ̀ ní wíwá ìṣọ́ kúrò níbi nǹkan mẹ́rin وعن مشاركة المسيح ليوصلنا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ها ìyẹn náà ló ṣe é tí ẹ bá tó ṣe gbogbo àwọn èèyàn tán tí wọn mú ti dàkẹ́ yóò àwọn ṣàdúrà yóò máa tọrọ ní àbájọ lọ́dọ̀ ọ̀rọ̀ orí tàṣáwò lè ṣe ibi tí ìka pọ̀ á ní tí ọba mọ̀ kankan rọ́bà ló ti ìbá mọ̀ bọ́ mọ̀ ní ọba mọ̀ kankan lọ́bà ló ti lè gbé yà hasan abdul hasan hasan tí ní azaba náà kọ́mọ wíyẹn náà tí náà mọ̀ fi títí tí mo sàlámù. pọ́blẹ́mù tá a ní ní pé táwọn yẹn bá ti kàtá yá tó tí ẹlòmíì tó wáá ṣe sọ̀láàtù tí ẹgbẹ́ yóò ṣe sọ̀láàtù ìbọ̀rọ̀míyà ó tó ṣe tààwù dòtà sọ yìí. àwọn ẹlòmíì rò pé àwọn ẹ̀wọ̀n ní méjì yẹn àwọn ọ̀làṣàlátì tàbí ìran onímẹ́rin ìjókòó àkọ́kọ́ ọ̀làṣàlátì ó náà ní o sáàgbọ́n ilé báyìí alára ìrìn oní ráráka mẹ́rin yẹn sọ̀látì wà ní òun náà tí kàtà tó ní ní òun náà tí ó wá rí ti mọ́ ara wọn ẹ máa rò pé eléyìí eléyìí tẹ́ ń ní ìṣe ṣé ṣe ọmọ sọ a gbọ́dọ̀ farabalẹ̀ sọ lẹ́yìn ìgbà náà tó bá jẹ́ bá ń ṣe àwọn àdúrà rẹ̀ bí àwọn ìlú sọ àwọn àdúrà yẹn ní ká gbìyànjú ká mọ àwọn àdúrà ni dákẹ́ torí àsìkò yẹn náà àwọn wọ àwọn wọ ní ọgbẹ́bọ àwọn wọ ní ọgbọ àwọn wọ ní a dáwọn yorùbá wò lè sáré òǹdó ni ẹ ń dọkọrẹ yìí àwọn wo ni ó lè rí ojú ẹlẹ́hà hmm. gbé ká ní pé èèyàn ní ọbẹ̀ kọ wá wọn ká ní pé èèyàn pé èèyàn pé èèyàn wá ìwé ní ọwọ́ àti ilé ìfẹ́ lè jẹ́ yóò အဲ့ဒါပဲအဲ့ဒါကာဘာတိလည်းမဟုတ်ဘူးလေအဲ့ဒါပဲပါကာဘူးဆိုလည်းပါဘူးနဘာတိဆက်ဟာအာဒီပေโอเคဝယ်ရုံး Ah, ìwé ọ̀ranyàn ni a fẹ́ sọ kò síbẹ̀ ìrùn ìwé ọ̀ranyàn yorùbá nípa ti ṣe èdè yorùbá ẹ̀yẹ ẹ̀yẹ ní àbáwọ̀ ìwé ọ̀ranyàn ayọ̀ tí wọ́n níbi tó jẹ ní ọdọ̀hábáwọ̀ ìwọ̀n tó ń tàjá sí ìrìnàjò sọ bọ̀dọ̀hábáwọ̀ tó ń tàjá sí ìrìnàjò sọ ẹni tó bá yẹ pé ọwọ́ ìwé ọ̀ràn yàn ó parí ṣáyè ó wá wẹ̀ bífọ́ mágíríbì tí ẹni pé àsìkò ọ̀run làásàrè ti lọ irú àlásàrè àtàyè làásà máa ń ṣe dámọ̀ ohun àbá àkóso irú òun bá yóò fún mi dédì sára ìrìntì ẹ tó bá jẹ́ pé àsìkò yẹn fọ́ọ̀lù sí àsìkò tí irun méjì tá a máa ń ṣe dámọ̀ ohun sára ìrètí tásìkò ìkejì rẹ̀ tí ì lọ méjèèjì lẹ́yìn torí pé tí ìdíwọ́ kan bá wà fún yàn tẹ́lẹ̀ a lè dílé méjèèjì di àsìkò yẹn jámọ́ tààfin torí ẹni sì ló wà lábẹ́ ni pé ìdíwọ́ kan lè ní òkì ní bàbá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí nǹkan yẹn máa ti mọ́ ọdún tẹ́lẹ̀ ní òní mọ́ ó lè ti mú ọwọ́ dúró bífọ́ àsìkò kan tí à ní fura sí pé nígbà tó ń wò láàárọ̀ wọn pé mo ti ó lè ti sùn mọ̀rọ̀pára ẹ̀rùn ti béèrè tó dáa náà béèrè sọ èèyàn máa kí ìran méjèèjì ìbéèrè alákọ̀ọ́kọ́ wá ní wípé àwọn wo náà lè rójú ẹlẹ́à ọlọ́run sàánú tẹ́ẹ̀rí bẹ̀rẹ̀ torí tẹ̀lé ń gbé kiri ojú ojú gbogbo ní ìṣẹ̀lẹ̀ ti fẹ́ gbé náà kódà tẹ bá ṣí facebook tí náà ń ṣe ó náà ọ̀rọ̀ rẹ̀ wọ́n gbọ́ wọ́n ti ń fà ọ̀rọ̀ rẹ̀ táwọn kan ń ra mo wá gbọ́kànlá ìrìn yẹn o ìrìn yẹn o bọ̀ eléyẹn mo rí lùsẹ̀ wọ́n tẹ̀ ojú rẹ̀ ti di pọ́ǹtọ̀ lórí àti ẹnìkan tẹ̀ parí lẹ́rìí wọ́n ní ẹnìyẹn òun bú àwọn tí wọ́n ṣe ìkọba wọn ẹnìkan wá sọ̀rọ̀ sí ó ní owó obìnrin ọmọ tó fẹ́ sí ibi tó sí tiktok

pé àwọn èèyàn lò kémi ní ó lò wọn à ní ẹ̀pọ̀ rẹ̀ rárá. àwọn ẹlòmíín lò nítorí pé àwọn àkọsọ́dọ̀ àyàn lé wọn lórí láti lò kí ṣe kó yí àwọn náà wọ́n yàtọ̀ sáwọn àgbà àkọ́kọ́ kí làwọn àgbà àkọ́kọ́ bí mo sọ wọ́n fẹ́ ká nǹkan wọ̀ àwọn àmì ìbẹ̀ lónìí àwọn tí ní oṣù kìí sọkọ nìkan mú àwọn ilé ẹ̀kọ́ mi ìbẹ̀ kan tó bá lọ bẹ̀ tẹ́lẹ̀ ní gbogbo nìkọ́ systematically ní dandan ni wọ́n ti sọ pé dandan tẹ́lá ìlú ti tí wọ́n máa ní ìwọ́n lè mójú lónìí kó wọ́n fòkòkò jù tó bá dẹ̀ wá tẹ́lẹ̀ pé tí lónìí kọ́ kò lẹ́kọ̀ọ́ tí ń jẹ́ mi ẹlòmíì nítorí kọkùnrin kan lè fẹ́ tẹ́lá ìlú ti tàbí ọkọ rẹ sọ pé èyí fi ọ àbọ̀ yìí tó bá ti lónìí kọ́ fi lò àwọn ìran ẹlẹ́kẹ̀tì àwọn ìran mìíràn wà nínú ẹni tí ń lo nìkọ́ ó ní nǹkan tó fẹ́ kọ́ bà kọ́ bà rọ̀ tó yìí mọ̀rọ̀gbọ́lá yìí mẹ̀tí kọ́bárọ̀ tó aburú pé wọ́n ní dábì mà tí bá ṣe tí ò dá àwọn ẹni náà pọ̀ bàjẹ́ mọ̀rọ̀gbọ́lá yìí mẹ̀tí àwọn tó tẹ̀ láwọn yìí làwọn ẹni tí nìkan òkú ti di àṣà nínú ilé àbí láwùjọ wọn wọ́n tó yàtọ̀ sáà mẹ́tẹ̀ẹ̀ta àtàkọ́kọ́ wọ̀ nígbà wọn kò ti di àṣà àmọ́ màmá mi gan wọn lò nìkọ́ kò náà bá bùnà àti kékeré wọn ti ń lò bá a ti máa ń lò nílé wa nù àṣì ìṣètò kò má kò bá dòyún kẹta dé mo rò pé àlàyé mi ti ẹ rà fà mí kò gbọ́ kẹta yìí olóògùn ní ń jàlá bí ìyàwó rẹ̀ sí ẹlẹ́yà tí ó yẹ náà ẹgbẹ́ kan àwọn ọmọ ẹlẹ́yà ní ìlú ìlú bá ti mọ ìyàrá irú rẹ̀ ó lè dóde ní ìsìnkú àti àwọn rẹ̀ kan ọjọ́ mọ́ ẹjọ́ wọ́n ní ẹlẹ́hà kan jọ wájú olórin kan náà olórin tó gbajúmọ̀ èmi ò rí so oríṣi mélòó ló ti sọ yìí sáré ló sọ bẹ́ẹ̀ pàtó

òkèèrè wọ́n kéré jẹ́ àánú ọ àwọn aláàpò pọ̀ bàjẹ́ àǹpò àjẹ́ ẹ̀yọ́ wọn parí àwọn bí wọ́n bá lọ́wọ́ ọ̀nà tó wọ́n mú ní sí ìdájọ́ ìgbésọ̀ yìí òbí mi kò lórí kọ́ọ̀bù àgbàlagbà àti obìnrin ni olóò ọmọ rẹ̀ tó wá ń bẹ ní ìdíríjì ọlọ́mọ òun náà láì fún kọ́ọ̀bù lórí kọ́ọ̀bù yẹn. ìwọ gẹ́gẹ́ tó yẹ kó o lò gẹ́gẹ́ kó o lò kì í ṣe pé ọmọ tó ti dàgbà o Ọ kan lẹ́gbẹ́sán sọ́mọ́ máa ń tí ń sọ ka tẹ́wà ń bá lọ bí ọ̀dà ara ẹ̀fọ́n yìí kan bòó fẹ́ kó máa ń tí ń sọ irú ọmọ dị dị. tó bá débi ìgbà títí ń ṣeré lórí ọ̀nìkọ́bù yóò tó fòdè wọn ò bára ẹni tí wọn ò dé lórí alẹ́ rẹ̀ ṣùgbọ́n ó láwọn ẹ̀kọ́ kan ṣàfi àyàfọ́ ọmọ tó bá ṣe wípé àwọn ẹ̀kọ́ kan ti ṣáwájú ẹ̀ẹ́dẹ̀rọ ọmọ mi náà tó gbọmọ ìkéré jẹ́ pé ó lù pàfẹ́tì irú eléyìí ó jẹ ọmọ àwọn òbí táwọn gan lẹ́kọ̀ọ́ ẹ̀ mo rò bára ẹni tí ẹ̀sáàjì ń tọrọ àfi eré àyẹ̀tẹ̀ pẹ́ẹ́lẹ̀ wa. àwọn aláǹkó pọ̀ wà lọ ìmú ti sọ́rí ẹnìkan ti pè mí ní pé ẹnìkan fẹ́ gba Islam ìjàgbọ́n mo ti sọ́rí ó wá sọ fún mi pé òun fẹ́ mẹ́ni ẹ wá bá mi bíbà yìí ìgbẹ́ kódà àwọn akọ́fẹ́ lù bọ́ọ̀bù wa yóò gba Islam náà ẹgbẹ́ ti gba Islam ó tún bá sọ̀rọ̀ nìkọ́ọ̀bù ó fẹ́ bẹ̀rẹ̀ látọ̀rí nìkọ́ọ̀bù ibi kò tó bá sí wọ́n wá mú dé ọwọ́ wa bá mi ẹ wá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìdílé ní gẹ́gẹ́ bí àṣírà àwọn ńlá ìkẹ́ ìlú ti mú aláwọ̀ ní ìdáàbò ó sá sọ̀rọ̀ oríṣiríṣi ṣé ọmọ tó máa dókè yẹn gba Islam sí ṣé ọgbẹ́ tó bá ti gba Islam kó sá sọ ọ̀rọ̀ kan fún ó gbogbo ẹ̀ lówó sí i ó sì fẹ́ bẹ̀rẹ̀ sí wọ̀ṣẹ̀ márùn-ún níjọ ó ní kíkọ́ra ní kọ́ọ̀mù yẹn ni òun ó mo wá fi sí ọdún bẹ́ẹ̀ fún ìdábò ni ó lè mú un. ṣé tó bá lè tá à ń sọ yìí ṣé ó wọ̀ lọ sọ́dọ̀ ìyàbọ̀ mi ọ̀ ó lọ́wọ́ lọ wọ̀ lọ sí ọ̀dọ̀ bọ́ọ̀fẹ̀ ní ẹ̀rọ ilẹ̀ bọ́ọ̀fẹ̀ ní wájú píṣẹ̀ tí ọ̀wá lè fi tí ó lè fi boyfriend yẹn lè bá kọ́sí Islam tó bá nù lè sùn kò ṣe fi lẹ̀. tó bá wá ní ibi tó ń lò rẹ kọ́ lọ fún à olùkọ́ yà kò sọ fún mi kò ń gbé náà. tó túmọ̀ sí wípé pátọ̀ ni lọ́dọ̀ rẹ̀ ẹ̀ẹ́dà nìkan mọ̀ yóò lọ sùn ọ̀dọ̀ ọkọ̀ lọ́wọ́ kan. ọ̀pọ̀pọ̀ lọ sọ fún nọ́mbà náà yọ wọ́n yóò rò ní ìwà ẹni tó pọ̀pọ̀ lọ sọ fún náà dáàbì sọ̀rọ̀ yìí wá àbí àwọn ẹ̀mọ́ bí dáàbì ìjọba ara wọn dé bọ́ ẹ lò ní òní ah, à kódà ọmọ yẹn ó kẹ gbà fọlọ tó sáré lórí pọ̀ ní sábà máa ń bẹ̀. so àwọn dara lọ́tọ̀ ní ìṣe káwa ní àdírẹ́sì lórí ọ̀rọ̀ ìpọ́ọ̀bù yẹn àwọn yẹn ti fẹ́ sọ di nǹkan míì àwọn yẹn ti fẹ́ sọ di nǹkan míì. so àwọn problem wọn mà kan ẹlẹ́yà kan jó lóde ẹlẹ́yà kan ń ṣe kíní kan ọ̀rẹ́ mọ̀ báwọn tí wọ́n yà náà oríṣiríṣi ha sọ̀tẹ́mì náà ọwọ́ tí ìyẹn kún bàdàn káwọn alábàdàn má bìí tó yẹ lọ ọwọ́ ọwọ́ tòkòtò ọwọ́ ọ̀kẹ́lá kíní gbogbo lára ìbí ọmọ yóò lọ ọmọ ara wa àwọn ilé àtọ́tík so nítorí sì fàájú wípé wọ́n bá ń ní wọ́n dẹ̀ rògbé báwọn náà ṣe ọ̀dọ̀ ṣe so ọlọ́run ló sọ àná wa nígbà bá rí pé ta ló yẹ kó rí ojú obìnrin tí ń lo nìkọ́ọ̀bù ó náà tún wà kú sí ìlú ṣe rí nìkọ́ọ̀bù àgbàlagbà gẹ́gẹ́ matter of debate lórí ní sí ọ̀ràn yẹn ní kì í ṣe ọ̀ràn yẹn ìbẹ̀rẹ̀ yìí nítọ́jọ́ ni pé ẹni yẹn ń tiẹ̀ òun gbà pé ọ̀nà ayàn ni kò ń gbójú tó bá yẹ pé ẹni tó gbà pé ń gbójú ni ọkọ rẹ lè rojú àwọn ọmọ rojú wọn àwọn tí jọjọ ẹbí nínú àbúrò nínú tí jọ fámìlì àtàwọn òbí àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n lè rọ̀jò àwọn ọmọ ọkọ rẹ̀ kódà kó má ṣòro lójú wọn wọ́n lè rẹ̀ bàbá ọkọ rẹ̀ ó lè rẹ̀ àwọn tí mo ṣe ah! ẹ dákun ẹjẹ àwọn sùúrù ẹ má mọ̀ pé ẹni tìjẹ bá ti ṣe fáwọn ọmọ yẹn sọ na ọmọ yẹn kó wọ́n lè rí ojú àtàwọn obìnrin ẹ̀gbẹ́ mo rò ti dá mo ti sọ tẹ́lẹ̀ tí wọ́n lọ wàhálà wàhálà tí mi wà lọ. wàhálà mo sọ̀rọ̀ ẹ̀ náà náà náà. Okay. àwọn oṣù àbọ̀ àwọn oṣù àbọ̀ ẹ rí pé rọ́jà bó wà mí lẹ́yìn ìgbà náà àwọn mẹ́ta tí wọ́n kàn yìí tí wọ́n tẹ̀lé ra wọn sáà ẹjọ́ sọ pé àwọn mẹ́ta kan tẹ̀lé ra wọn ilé ìjọ tẹ̀lé ìdílé ìjọ tẹ̀lé sí àwọn ìjọ wọn. kí nìdí tọ́lọ̀ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó nìkan ló mọ̀

mo rò pàdà rẹ̀ ó sáwájú kánà lọ pamọ́ sí àwọn náà máa ń bọ̀ tí mo sọ sí i mo wá lè sàkókò mi gbà ọláwà ṣé bẹ̀rẹ̀ mi wà náà àtàyà ara nígbà tí yóò bá tí yóò bá ṣe mọ́ náà ń sọ nígbà tí àwọn èèyàn ti ṣe tèèyàn ó ti káwọ́ pọ̀ ìwọ́n mọ̀ sí pé ụmụ lè mọ̀ wá wọ̀n gbà ẹ̀ bọ́wá ti kọ̀rẹ́ tí wọ́n pé kò yẹ kán káwọ́ pọ̀ a lè sọ pé kò sí yàtọ̀ kankan a lè sọ pé yàtọ̀ jìnnìbáàbù ó ní aṣọ tí a bá ti wọ̀ tó tóbi tó sì lù bí eré tẹ́lẹ̀ a bá ti ní jàlábíà jìnnìbáàbù náà nílẹ̀ aṣọ tó gùn wọ́n ní jẹ́ yìí ṣe pé jẹ̀lẹ̀ bá tí àwọn tọ̀hún sọ wẹ́gẹ́ níwájú wọ́ báyìí láti rí wá sálẹ̀ nínú èsì tẹ̀lé jìlbáàbù yẹn ni aṣọ tó bá ti tó sálàyé bùtù ìjáàbù ni túmọ̀ rẹ̀ fẹ̀ jì nínú gbogbo ẹ̀ because ìjáàbù lè di aṣọ ó lè mọ̀ aṣọ ìjáàbù ni kàkà ẹ̀dá sàájú mọ́hún náà wọ́n sàájú mọ́hún náà ní wàrà ìjáàbù tẹ́ bá lọ wẹ́rì kó sì í sùn oríṣiríṣi àwọn àfọwọ́tà sọ̀rọ̀ dàpọ̀ ògiri hijabu kódà hijabu oríṣi méjì ló wà hijabu hissi wà hijabu mànàwí wà ìtìjú hijabu mo rò pé àlàyé mi ti ṣùgbọ́n tá a bá ti sọ ìdíṣkan tá a ti kó pọ̀ máwọn ẹsẹ̀ márùn kan ó ti mọ̀ sí pé aṣọ là ń sọ ṣùgbọ́n kọ́ọ̀tù náà hijabu ni tọ́lá bó ṣe já aṣọ yẹn náà hijabu náà tó ní ẹ báyìí ní sí now hijab wa ni nǹkan tí a bá dà borí a bá dà bọ hijab náà sára ìrìndì kílẹ̀lẹ̀ bọ̀ hijab yẹn náà lè jẹ́ jìlìbá ṣe má sọ tó fẹ́ ní jẹ́ hijab ó náà lè jẹ́ jìlìbá fèmárùn ni nǹkan tó bá borí lẹ́nu jẹ́ pé bí ọkùnrin ṣe máa ń lọ fèmárùn

àwọn ẹlòmíín máa ń wí láwà ní ọ̀pọ̀lọpọ̀ lárúbáwá tí ìgbà sọ àwọn arábí yánà bí Sudan àwọn ọmọ òwe láwà ní ní Saudi yìí sì sábà wí láwà ní kíní ẹ̀mọ́ dàbò ìmárùn náà ni ìmárùn ni nǹkan tó bá ti bo orí èèyàn nígbà tí ọmọrùn jẹ́ nǹkan tó bá bo ọpọlọ yìí ọmọrùn ni tó bá bo làákà ìmárùn ni nǹkan tó bá bo orí tó tó bá wá bo ṣùgbọ́n ní ọ̀dọ̀ wa ní sẹ́ẹ̀rì a lè pè ní himar a lè pè ní jilbab torí pé aṣọ tó fẹ̀ ní jẹ́ jilbab a lè pè ní hijab torí ti hajaba ìlú ni ṣùgbọ́n kì í ṣe ọ̀ràn yẹn ni pé kí nǹkan tó lè jẹ́ himar àbí kó wá látòkè délẹ̀ rárá ìdíbà ìlú ìjìnlẹ̀ ọ̀rọ̀ وعليكم السلام ورحمة الله وبركاته májẹ̀mú àti ìdájọ́ ó gẹ́gẹ́ lọ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ nílò gbàlérò pẹ̀lú májẹ̀mú májẹ̀mú àti tó so pọ̀ mọ́ nǹkan yàtọ̀ síra wọn tí ó bá jẹ́ májẹ̀mú fún ìbára kì í sí lára àbájá nínú májẹ̀mú ọ̀run ní kásìkò wọlé sára ẹran sára nínú sára tí nǹkan báyìí

lọ́dọ̀ àwọn tó ti wà lọ́dọ̀ àwọn ilé sọ. Pàtó ọ̀la. Thank you. àwọn èèyàn máa ń dà nǹkan rú ẹran ẹran lọ pa ní ìṣe wàhálà kankan rẹ̀ àwọn òbí pa máa ń ṣètò ẹran fún wa ẹlòmíì bá àwọn ẹran nífà ní ìrìn tiẹ̀ rárá kíkan rẹ̀ nìkan ó bẹ́ẹ̀ ti ẹran pa ó lé ẹran ẹkú èèyàn rà á pẹ̀lú pé ẹran ọdún mi ní ìyẹn wà gbé lọlé ibà nìyẹn yẹn àárín èèyàn àtọ́lọ̀ lọ́wọ́ dandan ni àwọn ọdún yẹn ló gbàrà lọ́wọ́ ẹni tó sì lágbára náà ni àwọn tí wọn lágbára náà kò sọ̀rọ̀ yẹn lórí wọn lónìí tó wá sọ pọ́nrán yẹn ṣùgbọ́n tó lágbára náà ló sọ̀rọ̀ yẹn láwọn ó sì sọ pé ó fẹ́ ṣe ó dẹ̀ lọ ṣe lọ́dọ̀ wọn tó bá wá lágbára kóra tiẹ̀ kóra tiwọn náà sí wa ìyẹn ló dáa jù pàápàá tí yóò láti wọn pa ní agboolé ibi tí ó ti ń dagboolé lọ́dọ̀ tiẹ̀ náà family house ìbọn náà pa sọ jọyìn lọ yẹn ní Yorùbá ọjà arapọ̀ ẹni tí bá bá àrùn ẹni tí kò wá báyìí mú láti bẹ̀rẹ̀ ojúmọ́ gbọ́n yìí ọ̀yà ẹni tó báyìí máa ń lórí ìrùkú lọ́wọ́ sọ̀rọ̀ ẹni tí ọba ìmáàmù lórí ìrùkú ìmáàmù ti lọ́wọ́ ni ò ní ráǹfààní àti ń ìgbà tó ìmáàmù ti ka a lọ òun wá ń ka súrà lọ́wọ́ ló wá jọ sára tí ṣé yóò ka fatia àbí òní ka fatia kò ní tí ìfájà tí yẹn ti kà àti ìgbà tó last bíi báwo kí ló dé òbí lè kà mọ́ àbí ló dé òbí lè kà kí ló fa àìlèkà mọ́ ẹni ìbádà tí èèyàn bá máa ń ṣe lásìkò tí ò bá ráàyè sí tàbó gbàgbé níta tó bá rántí ó lè ṣe sálàyé nìdí sọ àtàrò sọ̀rọ̀ ẹ̀yìn àṣùgbà máa ń ṣe àwọn aṣèlú ti kàn lẹ́yìn ọ̀sán ìyá tó bá mọ̀ mọ́ ń ṣe àlejò kan bá mi nígbà ìjọ ẹgbẹ́ máa ṣe mo wá rántí bí aago mẹ́sàn-án mo lè ṣe ìgbà tí ààyè tó yọ fún mi bí aago mọ́kànlá ní oṣù lè ṣe ń dàrú mo rò pàrà ẹ̀rọ ti ti ìrọ̀lẹ́ lọ́wọ́ abẹ́rẹ́ yẹn ni àti láàbò wà rẹ̀ fún táìmù obìnrin náà ìrọ̀lẹ́ sẹ́yìn àlàáfà rẹ̀ sẹ́yìn kọ́ ọmọ gíbi sábà ọmọ gíbi sábà ìṣáì ìyẹn lọ́rọ̀ wà lórí rẹ̀ tó ní ká ṣe lẹ́yìn àṣù. فلا الذي تبين الجري مضاعف بسم الله سبحانك اللهم وبحمدك قال انت مرضى يلا